إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد أيها الأحبة في الله أقول السلام عليكم ورحمة الله وبركاته هذا أقول فون الله أترى salatu àti ọlá fún òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa sallam eléyìí ni ìtẹ̀síwájú nínú àwọn àlàyé lórí àwọn àlàyé tí a ti ń ṣe lórí ọ̀rọ̀ almanhajul intiqai èyí tí a rò kàn pé àwọn yóò tún rèzì yẹn ní àsìkò tí a wà yìí pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tá a ti rò pé bóyá kíní ẹ̀ ti di nǹkan táwọn èèyàn ti jù ú lẹ̀ tí àwọn èèyàn ti rí pé kò ṣàǹfààní fáwùjọ ká mọ discuss àwọn kan báyìí rí so ṣùgbọ́n tí ó yáyọ lẹ́nu tó yáyọ lẹ́nu púpọ̀ òun náà ni wípé àwọn rurals ní Ìlọrin wọ́n tún bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí tí ó dẹ̀ ṣe nǹkan tí ìyẹn ti yọnu sí rárá so tó yẹ pé bálúbálà náà ni a tún máa dálẹ̀ so ìyẹn ló fi jẹ́ sí wípé ó ń fẹ́ mọ tẹ̀wọ̀n lọ́kọ̀ bákan pé nǹkan mi wà ń di ọ̀rọ̀ yìí nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí wàlá bí wọn bá mọ àǹfààní tó ń bẹ ń bi kí ìyẹn mọ̀mọ́ dá wàhálà lé láàrin àwọn èèyàn kí wọn dẹ̀ mọ ewu tí ó lè tàtàrà ẹ̀ jáde mo rò pé èèyàn kan ó láyà láti mọ dá wàhálà lé láàrin àwọn mùsùlùmí ká má ti sọ pé lára àwọn ahlus sunnati wal jamaa as-salafiyyun eléyìí ló fi ṣe pé ń báyàn ń jẹ́ ní àwọn apá yìí tó bá ti ṣẹlẹ̀ báyìí kò sí nǹkan tí a ṣe ìwé pé ká mọ̀ ṣàwọn àlàyé lókùngbà tó bá ṣe pé ìṣàlàyé rẹ̀ eh, àkókò àti bùkátà ó ti pèpè fún un níbi ìjókòó tí a ṣe lọ gbẹ̀yìn a ṣàlàyé fún wa ìtumọ̀ almanhajul intiqai kí ni jẹ́ almanhajul intiqai òun náà ni kí ó ṣe wípé èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n kó sí ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ yìí sì ní ẹ̀ṣẹ̀ kan náà ni ìtumọ̀ ẹ̀nu yé pé ẹ̀ṣẹ̀ táwọn méjì kú sí irú kan náà ni ká wá gbé ìdájọ́ tọ̀tọ̀ fún àwọn méjèèjì tó kú sí ẹ̀ṣẹ̀ yìí láì ṣe wípé a rí ìkọdí kan tó kọdí wa láti ṣe ìyàtọ̀ láàrin ìdájọ́ àwọn méjèèjì ní ìtòṣe pé ṣẹ̀ríà fọwọ́ sí ìgbé ìdájọ́ tó bá yàtọ̀ fún talákọ̀ọ́kọ́ fún ẹlẹ́kejì yẹn ń pè ní alimani hajjul intiqadi kí ló fà á tá a fi wá fẹ́ sọ̀rọ̀ lórí òdu wípé ọmọ ìyá wa ìkànnà ọmọ ìyá wa ti ń bẹ ńlọrin al abdulrasaq ejigbo àwọn ni wọ́n mú àlàyé lórí ọ̀rọ̀ yìí wá láti fi mọ́ fi kan àwọn èèyàn lábùkù dẹ̀ láti fi lè dìfẹ́ǹdì nǹkan tí ò yẹ kíyàn dìfẹ́ǹdì níta gidi wọ́n ní almanahajul intiqai tẹ́ ẹ bá fi kan nígbà fi kan sheikh rabi' ibn hadi madkhali hafizahullah wa ra'a ìtumọ̀ ẹ̀ ni wípé bàbá ń ṣàbòsí mú náà awájẹ́ ó yé wípé kí mùsùlùmí ṣàbòsí kò ń ṣe nǹkan tó jìnà tó yẹ pé kò sí ìrísùmọ̀ fihàn kankan àfòjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tó jù wá lọ tó ju àwọn àfáà wa lọ nínú àwọn ẹnu ìṣáájú wa wọn mórí ń bọ́ ń bi pé wọ́n ṣe àbòsí kan fún èèyàn kan àbẹ́nìkejì kò sẹ́ni tí ó lè kọ́ sí kò sẹ́ni tí ó lè kú sí eléyìí la fi mú àpèjúwe wá la fi mú ẹ̀rí wá nínú Qur'an tí Allah subhanahu wa ta'ala ń sọ wípé alladhina amanu wọ́lám yẹlbisu ìmánà hum bi zulm ọlọ́run láwọn tó gba ọlọ́run bá gbọ́ tí wọ́n fi àbòsí tí wọ́n wá fi àbòsí tí wọ́n fi yín ìgbàgbọ́ wọn tí wọ́n stain ìgbàgbọ́ wọn pẹ̀lú àbòsí ọlọ́run ulaika lahumul am wa hum àwọn ìwé yẹn báyẹn ní ìfọ̀kànbalẹ̀ ó mọ̀ fún bẹ́ẹ̀ ni àwọn ni wọn mọ̀nà a rí pé àyà yìí ó sọ̀kalẹ̀ fún jíṣẹ́ lọ Muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam ìgbà tó sọ̀kalẹ̀ àwọn sàhábí wọ́n ní à ayyuna lam yazlim ìwọ́nù wa ní ò ṣàbòsí kan rí ṣé ìtumọ̀ ẹni wípé tòun ti ímánì níyì ọlọ́run padà jẹ wá níyà torí pé ààrí nínú wa ẹni tó ṣe wípé ó fún ìmìbí kó ṣe àbòsí kan fún ọmọ làkejì ẹ̀ ìlúṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ló wá ń ṣàlàyé fún wọn nínú o bẹ́yìn tí ìwò kọ́ o ẹ gbọ́ ẹ ka ọ̀rọ̀ rajulun salih ọ̀rọ̀ èèyàn rí Luqman tó sọ wípé inna shirka lazulumun azim ìwọ ọmọ mi mọ́ ṣe ẹbọ tó yẹ pé ẹbọ lazulumun azim òun ni àbòsí ti fi ń ga jùlọ ìyẹn ló fi yé wa ń pín bí áyà yẹn ṣírkù tọ́lọ́mbà ńlá àbí zúnù tọ́lọ́mbà ń fa sí bí áyà yẹn rí òun náà ni àṣírk ṣùgbọ́n àwọn sàábì yẹn akúnálẹ́jì wípé èwo ni ò lè ṣàbòsí nínú àwọn àwọn sàábì ànábì ní sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn sálàfù umma yìí náà ni wọ́n ń sọ fún ara wọn ó gbà wọ́n lè ṣàbòsí àwọn ṣe àbòsí fún yàn kan sídìí kejì ó túmọ̀ sí pé kò sí àfáà náà bó ti lù tó kó kàǹkà tó àbòsí lè tọwọ́ ẹ̀ bọ́ látọ̀dọ̀ rẹ̀ sọmọlà kejì ẹ̀ bóyá láàrin àfáà sáfà àbọ̀mọkéwú sọmọkéwú àbọ̀mọkéwú sáfà àbáfà àsọmọ kíw kò sí tí ò lè ṣẹlẹ̀ ń bẹ̀ so káwá ní wípé Sheikh Rabi' wọ́n ṣe àbòsí ní tó yẹ kẹ́ bèrè ni pé àwọn àpèjúwe wo làwọn nǹkan tí ẹ fi ń wò pé kí ní àbòsí ni ìyẹn gangan lẹ́yìn kó jẹ́ ní tó yẹ kí a bèrè ṣùgbọ́n yìí táfa ò fi farabalẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àpè Sheikh Rabi' pé isman bẹ fún wọn àdẹ́kùn wọn lè ṣàbòsí ṣùgbọ́n ẹ fẹ́ da ọ̀rọ̀ rú ni àpèjúwe lé ẹkẹ́ ẹ mú wá nǹkan kan báwọn á dẹ̀ má pèjúwe wá. dẹ́nà àfáà fẹ́ da ọ̀rọ̀ rú wọ́n wá lè mú ọ̀rọ̀ Ammar ibn Yasir wá tánàbí sallallahu alaihi wasallam sọ wípé wọ́n yà Ammar taqtuluhu al-fi'atul báwo mọ̀ ṣe fún Ammar àwọn fi'atul baghiyah ló máa pa anabi sallallahu alaihi wasallam rìfà sí àwọn ikọ̀ méjì ńláńlá náà àwọn mùsùlùmí tí ó padà tíjà ó padà bẹ́lẹ̀ láàrin wọn lẹ́yìn ìgbà tó ń bá papòdà èyí tó ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya radiyallahu anhuma wa ani sahabati ajma'in anabi sallallahu alaihi ló bá gíyà fún wọn afáwa ní bẹ́ẹ̀ ni wọ́n fi rinlẹ̀ pé bákúyù ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣàlẹ̀ wá pa àwọn sàábé ó ti da lábòsí nípa ẹni tó bá wí bẹ́ẹ̀ ó ti da àwọn ṣíà nìyẹn tòyí ṣe sáwọn ṣíà nìyẹn báfà ṣe máa ń da ọ̀hún nìyẹn ẹ̀ wà lójú kan àfáwọn ọmọ yàsíbò míì yóò fẹ́ lẹ́yìn mọ́bì kan ọ̀tọ̀ lẹ́ni tó ṣe wípé ó ń ṣàlàyé ní tó ṣẹlẹ̀ báyìí ló ṣe ṣẹlẹ̀ ẹ̀rí ni ó sàábé báyìí ṣe fún ó ṣe báyìí fún báyìí nínú hadithi báyìí báyìí báyìí bóyá láti mẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ àti láti ṣàlàyé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam, sallam eléyìí dẹ́n ṣe tuntun tó ṣé kéèyàn wá kà á nísìn kéèyàn tún fáwọn èèyàn ó túmọ̀ sí pé èèyàn ti di ṣírí eléyìí ó túmọ̀ sí pé èèyàn di ṣírí òun ló yẹ pé lára mọ́náhàjù tí ò da òun ni kó ṣe wípé ká mọ ká mọ wí ká mọ wí orí kẹ́lẹ́kẹ́ mọ wíwù then ìrù yẹn ẹ ti wá ìsámọ̀ àwọn èèyàn pẹ̀lú ẹ pé nǹkan wínú ni táwọn Yorùbá tí wàá gbà lọ́wọ́ yín pé wọn wí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé wọ́n ń parọ́ ni ẹ̀já parí Allah subhanahu wa ta'ala ọ̀tọ̀ ni wípé èèyàn ṣàbòsí ọ̀tọ̀ ni pé ẹnìyẹn gan-an ó ti wá di ẹni tábòsí jẹ́ ìwà fún harry hinsi falazima ẹni tó ṣe wípé ó jẹ́ alábòsí èèyàn ìtumọ̀ ẹni wípé ìròyìn yẹn ń bẹ pẹ̀lú ẹ̀ ni ó ti di mọ́lí fún un ṣùgbọ́n lóye pé ó kọ́ ṣàbòsí là ń ṣe pé bóyá ìwà ẹ̀ gangan ni wípé ó jẹ́ ẹni tó máa ń ṣe àbòsí fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà fọ́nkú wa lára méjèèjì olóye pé yóò wù mí láti tún fi ka àwọn òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa ala wa sallam ní ìtó ṣẹlẹ̀ láàrin àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam kí ni nǹkan tó ṣẹlẹ̀ òun ni pé gẹ́gẹ́ bí Abu Darda bó ṣe gbà wá rìn ẹbí ó ṣe alimami Bukhari ló gba hadithi wa nínú hadithi Abu ó ní. كنت جالسا عند النبي صلى الله عليه وسلم mo jókòó lọ́dọ̀ محمد صلى الله عليه وسلم sallam idh aqbala abubakar akhidan bi tarafi thawbihi ni abubakar bá ń bọ̀ lẹ́ni tí ó káṣọ ẹ̀ hatta abda rukubate rukubate tó fi ṣe wípé aṣọ ó káṣọ níbi pé orúkún rẹ̀ hàn فقال النبي صلى الله عليه وسلم جل محمد صلى الله عليه وسلم anabi wa sọ wípé amma sahibukum faqad ghamar ẹ gbọ́dọ̀ ẹ̀yìn èèyàn wà yìí ó ti bẹ́yàn kan fa nǹkan kan nu ìkankan bẹ láàrin rẹ̀ àti èèyàn kan ní bá nábi ṣe rí ṣe sí Abubakar radiyallahu anhu tó ṣe ń bọ̀ lọ́ọ̀kan ànábì ti rí di mínínì sí bí Abubakar ṣe ń bọ̀ yẹn nǹkan wà láàrin Abubakar sí yàn kan ni fasalama Abubakar dé basalama waqal inni kana bayni wa bayna ibn wa bayna ibn al-Khattab shay ó ní nǹkan bẹ láàrin mi àti eh, Abubakar àti Umar ibn al-Khattab radiyallahu anhuma wa ani sahabata ajma'in nǹkan kan bẹ láàrin àwọn èjì fa asra'tu ilayhi mo wá lè bá ń lé thumma nadimtu mo dẹ̀ kábàámọ̀ tí mo ṣe fún fa sa'altuhu an yaghfira li mo wá ń bẹ umaru pé sàmójúkú fún mi fojú fún tí mo ṣe fún ọ báwọn sàbí anabi sallallahu alaihi wasallam ṣe rí nìyẹn ìgbà tó bá ṣera wọn tó mọ̀ pé àwọn làwọn ṣàṣìṣe kò sí ní tí ó tọwọ́ wọn jáde àbí tí ó tẹnu wọn bọ́ ju wípé kí ni o má ṣàfojú kò fò fún mi. Abubakar bó ṣe tóbi tó táwọn wípé lẹ́yìn òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó tún lọ́lá jù nínú umma yìí Abubakar ni ìgbà tí nǹkan ṣẹlẹ̀ láàrin wa àti Umar ó sọ fún Umar ìdákun foríjì mi ṣàmójú kúrò tí mo ṣe fún ọ fáábà àlàyé Abubakar ni. Umar takú ni o kò foríjì mi aqbaltu ilayka ìtorí ẹ̀mí fi darí wá sọ́dọ̀ òjíṣẹ́lá Muhammad ìtorí ọ̀rọ̀ yìí mo fi darí wá sọ́dọ̀ rẹ táwọn bá kúrò bá foríjì mi ọ̀ọ́rẹ́ ọ̀nà àbáyọ fún mi ìwò òjíṣẹ́ ọlọ́run faqal nabi sallallahu alayhi wa sallam anabi wa ni yaghfirullahu laka ya Ababakar ọlọ́run ó foríjì ẹ̀ ìwọ abubakar salasa anabi wí bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta thumma inna umar nadim umar náà radiyallahu anhu òun náà padà wá kábàámọ̀ tó ń ṣe fún abubakar fọ atamansil abubakar nígbà tó wò pé àmọ̀dẹ̀ ah, ti bínú jì kò yẹ kí n bínú tó yìí ẹsẹ̀kẹsẹ̀ tó ti tọrọ àforíjì náà ló yẹ kí n ti foríjì yìí ìgbà tí Umar notice kínní yìí tó tó realize pé ah nítorí òun ṣe yìí kò ó kù díẹ̀ káàtó Umar wá gbalé Abubakar lọ ẹ wo àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam ẹ wo ìfẹ́ tán ní síra wọn ìgbà tí Umar wo débẹ̀ fasa'ala Ànábì Umar béèrè athamma Abubakar ṣé Abubakar ń bẹ lé ṣó ń bẹ mẹ́yẹ faqalu la wọn ni rárá o fa'atala Ànábì sallallahu alaihi wasallam ó wá kó ń bẹ́ẹ̀ ó lọ sọ́dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa sallam tó náà ti wò pé ó súnmọ́ gbà tí ò ti tóun ti bá ń lè yẹn yóò ti gba ọ̀dọ̀ ànábì lọ ni yóò ti gba ọ̀dọ̀ ànábì lọ fakọ́nu fasalama nígbà tó dé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam fa'ata ila ànábì sallallahu alaihi wa sallam Umar radiyallahu anhu lọ bá sallallahu alaihi wa sallam faja'ala wajhu an sallallahu alaihi wa sallam yatama'ar ìgbà tó dọ́dọ̀ ànábì ìgbà ànábì ti change ìgbà ànábì ti change ó ti yí padà hata ashfaqa abubakar níbi pé abubakar gan àánú umar padà ń ṣe fàjásà ala rukbatayhi faqala ya rasulallah ana kuntu azlam ana kuntu azlam abubakar kúnlẹ̀ síwájú anabi sallallahu alaihi wasallam wá sọ wípé ìwé òjíṣẹ́ ọlọ́run wallahi mo fi ọlọ́run bá búra ana kuntu azlam ewu gbólóhùn ana kuntu azlama èmi ni mo kọjá àlàjù èmi ni mo ṣàbòsí jù ewu gbólóhùn tó lò zulmu lólò ana kuntu azlam èmi mo ṣàbòsí jù ó túmọ̀ sí pé àárẹ̀ náà lájọ ṣàbòsí fúnra wa èmi ni mo kọ́ ṣàbòsí fún ṣùgbọ́n àbòsí tóun ṣe fún mi ni wípé ńgbà mo bẹ́ẹ̀ ó yẹ kó foríjì mi ọ̀bákin ní ana kóńtó àfúlàmà èmi ni mo ṣàbòsí fún jù tó fi dé ìparí hadith yẹn tó yára bí sallallahu alaihi wasallam padà ń sọ tó ń dìfẹ́ndì Abubakar ìgbà ọlọ́run bá gbé mi dìde gbogbo yín lẹ́yìn ìpadà lẹ́ gbà fún mi ẹni tó kọ́ gbà fún mi ẹ̀ ń pé kazabta wà nábì òkúrọ́ ni ọ́ ṣùgbọ́n àwọn bá kiri takú ni pé òdodo ni mò ń sọ ó ràn mí lọ́wọ́ pẹ̀lú dúkìá rẹ̀ ó ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí rẹ̀ so kí la fẹ́ lò ń bi hadith yìí ojú wípé anabi sallallahu alayhi wa ó dìfẹ́ndì Abubakar dẹ nínú hadithi Abubakar ọdẹ láàánú ó fi ń rinlẹ̀ wípé òun lòun ṣàbùsí fẹ́ni jù lọ ó túmọ̀ sí pé àbùtí wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ pé huwa khayru hadhihi al-umma ba'da nabiyyiha ọ̀dọ̀ ẹni tó ṣe pé òun ló lórí jù nínú umma yìí lẹ́yìn ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni hadithi fi ń rinlẹ̀ fún wa pé ẹni tó tún tẹ̀lé Abubakar ọdẹ láàánú òun náà ní Umar òun náà ó fi rinlẹ̀ Abubakar náà fi rinlẹ̀ pé òun náà ṣàbòsí fún un ṣùgbọ́n àbòsí tòun tó ti tiẹ̀ ni táwọn méjèèjì tó ṣe pé àwọn náà lọ tóbi jù nínú ọmọ yìí bá ń fi rinlẹ̀ fára wọn pé àwọn ṣàbòsí àbòsí tọwọ́ àwọn jábọ́ tó túmọ̀ sí pé àwọn àpò Abubakar ní alábòsí àbá àpò Umar alábòsí láà ìyẹn tí ò bá gbádùn ló mọ ń sọ fún nǹkan báwọn náà bọ́ọ̀lù wa ṣe máa lẹ̀ mọ́ wa gbá oníṣíà ló máa ń pè wọn lálábùsí ṣá sọ pé lágbájá alábùsí ni ṣá sọ wípé sàhábí báyìí alábùsí ni ẹ jẹ́ páyọ Ọlọ́run Allah subhanahu wa ta'ala pẹ̀lú tẹ́ wọn sọ lẹ́nu ẹ̀rí alákọ̀ọ́kọ́ lélẹ́yìí tá a tún gbé wá lẹ́nu lẹ́yìn àwọn èyí tá a ti fún wa nínú ìjòkó tó lọ so Abubakar ní Umar ní wọ́n fi rinlẹ̀ wípé àbòsí tọwọ́ àwọn bọ́ èyí tún mú wá òun náà ni tí ó ṣẹlẹ̀ sí Khalid ibn al-Walid Khalid ibn al-Walid kí ló ṣẹlẹ̀ sí Khalid ibn al-Walid Khalid ibn al-Walid anabi sallallahu alaihi wasallam sọnù ọ anabi ní innakum tazlimuna khalida gẹ́gẹ́ hadithi ṣe ń bẹnu nínú sahih muslim hadithi yìí Abu Hurairah radiyallahu anhu òun ló gbà wá ó ní anabi sallallahu alayhi wa sallam ó pàṣẹ fún ọ lè gba sadaqa àwọn ìwáyà mi fìlẹ̀ pé Umar radiyallahu anhu ni bàtí Umar dọ́dọ̀ wọn ànábì rán sí Khalid ó rán sí ọ̀dọ̀ Abbas ó dẹ̀ rán sí ọ̀dẹ̀ nìkan táwọn pè ní Abu Jamil àbẹ́ ẹ̀ta wọn wọn kọ wọn ọ̀sán wọn tí wọn fún Umar ní zaka gbà tí wọ́n ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún ànábì pé mana abdul jamil wa Khalid ibn al-Walid wa Abbas ibn Abdul Muttalib àwọn mẹ́ta tẹ́ rán wa sí lára àwọn tí ẹni ká ló ìgbà zaka sọ́dákọ̀ lọ́wọ́ wọn wọ́n kọ́ o anabi sallallahu alaihi wasallam láàrin ọgbà tó ń ṣàlàyé tó ń fún kálukú wọn ní rízìn rèé àti tí ó yẹ kí wọ́n ṣe anabi wa ń sọ ti kéèsì Khalid ìdìbò yẹn la fẹ́ lò gangan anabi ni wa amma khalidun ẹ̀rí khalidun tiẹ̀ fa innakum tazlimuna khalida ẹ̀ ń ṣàbòsí khalidun ni ẹ̀ ń ṣàbòsí fún khalid qad ihtabasa adra'ahu wa a'tudahu fi sabilillah anabi ní àwọn weapons ẹ̀ àti àwọn ìkan ọ̀gùn tá a fún mọ́ ń jagun tó ṣe wípé ó ní ó ti fi gbogbo ẹ lẹ̀ fọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ti fi lẹ̀ fún ìjagun sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn afá mi sọ wípé ìtumọ̀ ni pé n tó yẹ kó san yẹn n tó fi lẹ̀ yẹn ti di àwọn mi sọ wípé àwọn tó fẹ́ gbà wò bí bóyá òfin ẹni pé fún bísínẹ́sì ni ṣùgbọ́n táṣà fẹ́ ló ń bẹ̀ torí pé n tó kàn á jù òun ni gbólóhùn yẹn ànábì fi rinlẹ̀ fún àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam tó kún pé innakum tazlimuna Khalida ẹ̀ ń ṣàbòsí fún Khalid so táwa ní péyàn kan ṣàbòsí kò lè jẹ́ nǹkan tó ṣe wípé àwa faraya àbá sọ pé kò lè ṣe àbá pé àbí wọ́n ń kan lábùkù àwọn sàbí ànábì ní sallallahu alaihi wasallam tánàbí sallallahu alaihi wasallam ń pàkíyèsí wọn ẹni tá a bù òun lẹ́ni tó ṣe pé nígbà tí wọ́n pàkíyèsí ẹ̀sìn tó ṣe tóun náà dẹ̀ mọ̀ pé ní tóun ṣe yóò dá tó wá takú ẹni irúbẹ ìwọ̀n ìbá yẹn ni ó lẹ́tọ̀ọ́ sí kábú sòṣì ń pẹ́ Sheikh Khalid ní Sheikh Rabi' al-Allamah Rabi' ibn Hadi al-Madkhali pé wọ́n lè ṣe àbòsí àbí wọ́n ṣàbòsí eléyìí kò ń ṣe nǹkan tó yẹ kí èèyàn tó bá gbọ́ ẹ̀sìn yìí àbí ẹni tó ṣe pé ó lákàkún fún súnà kò ṣe pé wàá faraya fún ihun tó wọn á béèrè ni pé kí lẹ̀ rí kí lẹ̀ rí ìyẹn lámú wa ìyẹn ló mú mi níbi alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe tí mo mú ọ̀rọ̀ wáhátù àdíyàn wá ọ̀rọ̀ wáhátù àdíyàn ṣí Sheikh al rahimahullah tí wọ́n ń ṣàlàyé pé mo ò wí gbólóhùn yìí wọ́n láwọn ò wí wọ́n dẹ̀ ń para rẹ̀ wọ́n ń sọ ní ti sísọ wọ́n ń kọ́ ní ti kíkọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ takú Sheikh Rabi' ibn Hadil al-Madkhali lára àwọn tó ń fi kíní kan Sheikh Halabi ni òun ni pé máa wù mí kí n ka díẹ̀ nínú ọ̀rọ̀ Sheikh Rabi' ibn Hadil al-Madkhali torí pé mo kà á ní ijó yẹn jáde so ẹlòmíì lómi wá tẹ́lẹ̀ nìkan bí mi pé ṣé lóòótọ́ ṣe kọ́ bí yẹn wọ́n fi kíní yẹn kan Ali Halabi mo ní bẹ́ẹ̀ ni so nǹkan tí kò pa mọ́ra ni fáwọn tí ó mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Sheikh Rabi' wọ́n sọ nínú mọ̀kọ́lá àwọn kan rẹ̀ wọ́n ní la yakhda'annaka maqalu al-Halabi alladhi a'lana fihi takfira man yaqulu bi wahdati al-adyan wọ́n ní mo gbà kan jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Halabi ọ̀rọ̀ tálábí kọ ọ̀rọ̀ tó sọ tó ń polówó ń bẹ̀ pé ẹni tó bá lè ń ẹni tó bá lè mú àdì ọkàn pé àwọn ẹ̀sìn àlékún ọjọ́ sójú kan kọ́ di ẹ̀kan ṣoṣo ìyẹn ni pé gbogbo ẹ̀sìn bákan náà ni gbogbo ẹ̀ ọlọ́run náà ni gbogbo yẹn ń sìn so kò sí yàtọ̀ kò sí téèyàn lè ṣe ń bẹ̀ ẹni tó ń ṣe christianity ẹni tó ṣe yahudiya ẹni tó ṣe gbogbo ẹ̀rí nǹkan kan náà ni gbogbo ẹ̀ àbá ní alábíntakò ni wọ́n gbàtànjẹ pẹ̀lú ẹ̀ fa innahu dhu alwan bẹ́ẹ̀ ṣe rí Alábí yẹn chameleon ni o ẹni tó ṣe wípé ó ní àwọ̀ tó pọ̀ ọ̀kọ̀dì káfàrà ahlan fi tarihin sabiq àwọn èèyàn kan náà bẹ́ẹ̀ ti ṣíwájú bẹ́ẹ̀ tó ṣe wípé ó ti pè ń kéfìrí thumma lamma zaharat risalatun tatadammanu wahdata al-adyan wa ukhuwata al-adyan wa hurriyata al-adyan wa musawata al-adyan ila dalalatin ukhra bàbá ní lẹ́yìn ìgbà tí ó wá hàn tí lẹ́tà kan jáde sáyé lẹ́tà tó ṣe wípé ó ń kó sínú ìpèpè sí ìṣọ̀kan ẹ̀sìn then ìpèpè sí kí ni o òkúwàtú adiyad that is pé gbogbo àwọn ẹ̀sìn rẹ̀ ọmọ ìyá náà ní gbogbo wọn wàhóríyàtú adiyad then ó ń pèpè sí freedom of religion wàmúsáwàtú adiyad ó ń pèpè sí pé gbogbo ẹ̀sìn bákan náà ni gbogbo ẹ̀ déédé kan náà ni à á fún wọn ìlànà láti ó kọ́ àti àwọn anù míì tó ṣe pé risalatu amani ń pèpè sí bàbá ní madahaha ọ̀nà halabi yin ìwé yìí wà á ṣáádá ha bẹ́ẹ̀ ni ó ń kọ sára sí ó ń gbé lárugẹ wà á tàbáwà ha sharihatan lil Islam ọ̀nà halabi òun rí tíra yìí òun rí pé lẹ́tà yìí ó ń ṣàlàyé ní tí ń jẹ́ islam gangan ni wa annaha tumathil wasatiyyata al-islam dẹ́ni pé risala yìí òun gangan ni ó ń dúró nípò kíni wasatiyyata al-islam ìdúró àárín islam ìṣedéédé ìdúródéédé islam walamma intaqada salafiyun nígbà táwọn tó jẹ́ salafiyun wá takò tí wọ́n takò hadhihi ad-dalalat àwọn anù tí ń bẹnu síra yìí dáfà anha anhala bẹ́ẹ̀ sinimọ̀ dìfẹ́ndì huwa wa hizbuhu difa'an mariha òun àtàwọn èèyàn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sinimọ̀ dìfẹ́ǹsì tó le wàtọ́ àánú fi man yantaqidu hadhihi dalalat bẹ́ẹ̀ ni àwọn tó ṣe wípé wọ́n ń takò dalalat tó àánú tíra yìí wọ́n ní àwọn alábíbẹ̀ sinimọ̀ lálà sí wọn wa hum adadun kabir wa ala hadha difa bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sinimọ̀ yin àwọn tó ń dìfẹ́ǹdì risala yìí wà áhàlà wà áfìnà alaman ayára hadi dolarat bẹ́ẹ̀ ni n tún yin àwọn ẹni tó ṣe wípé ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn àrùn yìí tí ń bẹ nínú risala yìí wà húmọ̀ adadun kẹbíir bẹ́ẹ̀ sì ni àwọn tó ṣe pé ó ń yin tíra yìí òǹkà wọn pọ̀ mina rawafid náà rawafid wàgùlá ti sufiya àtàwọn sufi tó gbópọn wàlá almaniyin àtàwọn almaniyun sheikh rabi' wọ́n ní wàlám yàtàràjà an shay'in min dhalika ila yawmin hàrà wọ́n ní halabi kò ṣe tàrọ́jú yẹn ni pé kò juwọ́lẹ̀ kò túbá níbi nǹkan tó ń ṣe yìí wọ́n fi hadhihi al-ayyam láwọn ọjọ́ yìí láwọn ọjọ́ tí ó ti lọ sẹ́yìn díẹ̀ yìí àti lóde òní àti láìpẹ́ yìí àlànà àdínánà àwòrán àdáwọ̀ta ilẹ̀ wàtàtù àdìyàn àwòrán náà polongo wàtàtù àdìyàn yìí pépè sí falamiyahu zadalika wujdan alhalabi wujdan alhalabi wọ́n ní ìyẹn ò tiẹ̀ tún kan lára halabi kò tiẹ̀ mí kò mí halabi ọ̀ka anáṣẹ́ alámiyẹ̀kún bí ìgbà tí kankan ò ṣẹlẹ̀ ni tí ò ṣẹlẹ̀ ni bal ṣàràkàhó nàtúwàtàn fi qanati Wisal kí la fẹ́ lò ń bẹ́ẹ̀ wọ́n lọ́nà pé Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n ní Halabi ìyìn tíra risalatu Amman risalatu Amman ìyìn àwọn dọ̀là láti ti ń bẹ́ ń wahdatul adyan ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n ibi tẹ́ ẹ ti wò ó pé manhajul intiqai ti jáde ní nísìnyí bàbá ní Sheikh Halabi wọ́n support àwọn ẹni tó tó sign tó support wọ́n yin àwọn ẹni tó support lẹ́tà yìí nínú àwọn ọ̀wáfíìdì tọ́yì nínú àwọn gùlátù sùfí àti almaniyun ìbéèrè tẹ́ ká bí Sheikh Rabi' àtàwọn tó ṣe wípé wọ́n wò kú bẹ́ẹ̀ kò sí alimanahadu ìtìkọ́ yìí níbi kíni wọn òun wípé ẹ ṣe dákọ̀ pẹ̀lú àwọn ẹni tí ẹ sọ yìí pé alábí ń kún wọn lọ́wọ́ ẹ ṣe dákọ̀ khadim alharamayin nígbà yẹn alimọ́lì kabila ẹ ṣe sọ pé láwọn tó ń support wọn ni ẹ ṣe dákọ̀ ìsáyè yìí that is one ẹ ṣe mú àwọn rọwáfídù àwọn alimaniyun gọdátù sofia lẹni tí ń support risala amman tẹ́ ẹ̀ mú àwọn ọba tẹ́ ẹ̀ mú sheikh abdullahi ibn suleiman almunir tẹ́ ẹ̀ mú sheikh wazir ìṣòwòn islamiyya tẹ́lẹ̀ ìṣòwòn wizara islamiyya títẹ́lẹ̀ sheikh sọ́dí abdulaziz ẹ ṣe fáwọn ẹlẹ́ tẹ́ ẹ̀ dákun wọn hada huwa almanhajul intiqai in tá à ń pè ní manhajul intiqai nìyẹn ẹ ṣe dá fún wọn sáyè yìí kí ló dé wípé àwọn tó ṣe wípé ẹ mọ̀ wípé gbogbo ayé ó tètè sympathize pẹ̀lú yín nígbà àwọn ènìyàn àwọn lóòótọ́ àwọn ẹni tó ti nù gbà ni wọ́n ẹ ṣe fún àwọn ẹni tó ṣe wípé ẹ̀yin náà bí wípé èèyàn dáadáa ni wọ́n Sheikh Abdullahi Muniri ṣèbí wọ́n túbù lọ jẹ́ nínú hayaki bábìlì ulama Sheikh Salih Abdulaziz Abdul Sheikh àgbà fásunà ni wọ́n ẹ ṣe yàwọn yẹn lẹ́ẹ̀ tó ṣe pálábí nìkan lè wá mú then alábí ò sáìn sí náà àwọn ẹni yìí sáìn sí wọ́n sáìn sí ọba sáìn àfa àgbà méjì ìlú wọ́n sáìn rọ́bítà sáìn ó yẹ kẹ́ lè àtàkì gbogbo àwọn afá tó wà ní rọ́bítà gbogbo wọn sọ̀rọ̀ ti wá àdíyà ó ṣe lé pa alábí nìkan lẹ́mú o ṣe jápá lábì nìkan so eléyìí rè example kan tó lè pò le gan ni then ó yẹ kẹ́ ẹ kà fara rẹ̀ ni kì í yẹ kẹ́ ẹ lo tẹ̀dí fún ẹlẹ́kẹ̀ẹ́ta ni wípé ṣé ẹ la ọkàn rẹ̀ ni ṣé la ọkàn ẹ̀ ẹni yìí ń pariwo pé òun ò sọpọ́tì kínní yìí òun òun takò òun ò lè sọpọ́tì ká ṣe wíṣídátù ahzab àwọn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí ò gbádùn tó dáwọn ahzab islamiyya rí òun ọ̀sán wọ́n ká darapọ̀ ká dá gbogbo ẹ̀ pọ̀ bó ni wọ́n á ṣe sọ́pọ́tì kí wọ́n da àwọn àdìyànù pọ̀ tó ń dẹ́mọ̀ pé inna dina inda Allahi al-islam adáwọ̀ ni manhaj al-intiqai so manhaj al-intiqai wá túmọ̀ sábòsí sheikh rabi' ibn hadi al-madkhali wọ́n sábòsí sheikh ali hasan al-halabi lágbègbè yẹn eléyìí kò sí téèyàn lè fi gbádànù kò sí tí ẹ lè fi padà nù question kan táwọn èèyàn ò lè dáhùn dé níní ẹ bi àwọn àfáà yẹn rèé èyí fúnra yín ẹ bira yín ṣeṣe ká alábí nìkan ló sáyẹnsì ní ló sọ̀rọ̀ nípa tíra yẹn ni dandan ni yìnyín sọ wípé yín tóun ń gbà lérò pẹ̀lú kínní tóun ò pọ̀ gbà lérò pẹ̀lú kínní kọ́lẹ̀ yìí tú sí ó ṣe yẹ kó le tó bá yẹn ó ṣe yẹ kó le tó bá yẹn débi pé ẹ̀ bẹ̀rẹ̀ sínú mọ́ tọwọ́ bọ àníyàn rẹ̀ ẹni pé rárá ó ń parọ́ ni ọ̀gá ni in tó wí yẹn bẹ́ẹ̀ kó lórí inna lillahi wa inna ilayhi raji'un ilé ìjà alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tí wọ́n lẹ̀ mọ́ Sheikh Ali Hassan Al-Halabi kí ni ọ̀rọ̀ náà òun ni ọ̀rọ̀ nípa pé sheikh ali hasan al-halabi wọ́n yin osama wọ́n ní osama ní ikhlas jama kíyàn ní ikhlas kò túmọ̀ sí wípé in tó ṣe níṣẹ́ iṣẹ́ yẹn dà ilé àǹfààsùn náà máa fi rinlẹ̀ pígbà mírè ẹlòmílẹ̀ ní ikhlas bọ́kùn ní mutaba'a àìnímọ̀tábà rẹ lòun fi ní pé kí wọ́n dá iṣẹ́ yẹn padà fún torí ọlọ́run bá òbẹ́ ọlọ́run bá òbẹ́ àwọn ẹni tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ wọn ní suratul hadid táláwọn ò ní fẹ́yàwó wọ́n ní ìkìláàsì pẹ̀lú ẹ mọ́lọ́ ni pé fàmárọ̀ àwòhá hákọ̀rẹ̀ àyájọ́ ọlọ́run ní ibtada'uha wa rahbaniyatan ibtada'uha àwọn gangan fún àwọn lọ́ọ́ dálẹ̀ pé ká mú òrí pé àfẹ́fẹ́ yàwó afẹ́ sin ọlọ́run bá fẹ́ dojúkọ pọ́lọ́ nìkan la fẹ́ sìn afẹ́ sá fún gbogbo nǹkan tó jọ máa dùn ọlọ́run náà ló dálẹ̀ fúnra wọn o ìgbà wọn kó wọnú ẹ̀ tán fama ra'awha haqqa ri'ayatiha wọ́n padà jàǹbá ara wọn wọ́n padà kú sí wọ́n padà lọ ń ṣe nǹkan mí lẹ́yìn ilé tó ṣe pé àwa náà mọ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn tún pa wọn fadáfadáfadá lóde òní àwọn tó sọ fún anabi sallallahu tọ́bí nípa ìjọsìn anabi sallallahu alaihi wasallam tọ́bí nípa ìjọsìn rẹ̀ táwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam sọ fún wọn pé anabi àmọ́ jílógún àmọ́ anabi àṣíbẹ̀ anabi àmọ́ súnmọ́ wọn ìyàwó ẹ̀ kí anabi padà sọ fún wọn anabi ní pé faman ragiba an-nikahu sunnati faman ragiba an سنتي falaysa minni àníyàn wọn dá ṣùgbọ́n wọ́n gbé gbági wọ́n gbé gbági òun ni pé méjì láti mọ papọ̀ káníyàn papọ̀ àníyàn tó dá yóò papọ̀ mọ́ iṣẹ́ tó dá Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó di sọ fáwọn èèyàn kan àwọn ọ̀dọ́ kan tó bá nu mọ́ṣáláṣí nígbà tí Abu Musa al-Ash'ari lọ pé wá tó bá wọn tí wọ́n ń fa tí wọ́n ń pe orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní àpapọ̀ tọ́ni halilumiha sabihumiha ẹ̀ṣẹ̀ láìlá ọgọ́rùn ẹ̀ṣẹ̀ kíníkà ọgọ́rùn ìgbà tí wọ́n pe Abdullahi ibn Mas'ud tó jẹ́ gọ́fúnà Iraq tó jẹ́ gọ́fúnà àyẹ̀yẹ́ ńgbà yẹn nígbà tó débẹ̀ kí ló sọ fáwọn nìyẹn ma ahlakakum ya ummata Muhammad ẹ ṣe fẹ́ràn kẹ parun báyìí àwọn sábẹ́ ànábì ló ń bẹ́lẹ̀ yìí ànábì ṣẹ̀ṣẹ̀ kú ni kò tí ì pẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ni mo ṣe nǹkan tá ànábì sallallahu alaihi wasallam fọwọ́ sí kí ló sọ fún Abdullahi bin Mas'ud wọ́n ní ma aradna illa al-khayr kí n tà ń ṣe yìí àníyàn wa dà àníyàn wa sì ń ṣe pẹ̀lú n tà ń ṣe yìí kò ṣe pé a fẹ́ fi ọlọ́run la fi ń wojú rí ọlọ́run ni nítorí wàá dẹ̀ fi ń wá ojú rí ọlọ́run sincerity náà ló ń pè yẹn ṣùgbọ́n Ibn Mas'ud sọ fún wa radiyallahu anhu ó ní kam min muridinil khayra lam yusibhu mélòó mélòó ẹni tó ṣe pàníyàn rẹ̀ dáa ó fẹ́ dáadáa ṣe ṣùgbọ́n ọlọ́run ò pé kó já náà ọlọ́run ò fi ṣe kò ń gé dáadáa nìyí so àníyàn lè da ṣùgbọ́n iṣẹ́ tí ò da yẹn àá takò àìdáṣẹ́ nì ọlọ́run jẹ́ níyàlé lórí ọlọ́run ò ní jẹ́ níyà lórí epo ní kíláàsì ọlọ́run ò ní jẹ́ níyà lórí ẹ̀ ọlọ́run ó jẹ́ níyà lórí pé kò ṣe mùtábàá kò tẹ̀lé tóun fi ránṣẹ́ sí òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ṣe eléyìí ò ń ṣe tuntun ẹ lọ wọnú kashfu shubuhat ẹ wo ọ̀rọ̀ tí sheikh islam muhammad ibn abdul wahab sọ nípa àwọn kufar so yẹn fi ìkíláàsì òyìnbó bí agbègbè kan pé ah, ẹni bẹ́ẹ̀ nípa pẹ̀lú tó ṣe o dó o ṣàṣìṣe eléwọ̀n ṣe nǹkan tó yẹ ká máa ká lé lórí ẹ̀ kókókókó fáàkì kan tó ṣe pé kò sẹ́ni tí ò ní sọ náà àfa súnà ni fáàkì kan tí ó yẹ pé kò sẹ́ni tí ò ní sọ náà àfa súnà ni ọlọ́pàá Allah subhanahu wa ta'ala sọ nípa àwọn kèfèrí yìí ọlọ́ni fàìdáwọ́kìbú fìlfúlk tí wọ́n bá gun ọkọ̀ ojú omi ọlọ́ni gbogbo àwọn kan tí wọ́n ń sìn lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n gbàgbé ẹni ọlọ́ni da'awu Allaha mukhlisin wọ́n mọ̀ pé Allah lẹ́ni tí ó mọ̀ ṣe ẹ̀sìn ní mímọ́ fún ọlọ́run fi ikhlas nílẹ̀ fáwọn mushrikun lásìkò yẹn lágbègbè ibẹ̀ yẹn ṣùgbọ́n ẹbọ tí wọ́n padà ń ṣe falamma najahum ìbáwọn ìṣèkú ọlọ́run nígbà tá a làwọn tán tán dé orí ọ̀dàn falamma nígbà tí wọ́n dé orí ọ̀dàn tán najahum lalibarus nígbà tí wọ́n dé orí ọ̀dàn tán lọ́n là wọ́n fàyídà fún ìṣèkú ọbẹ̀ sínú wọn padà sídìí ẹbọ wọn àsìkò tí wọ́n ní ìkíláàsì yẹn lọ́run fi ròyìn pọ́n ní ìkíláàsì ní táìmù yẹn ṣùgbọ́n ọlá wípé wọn ò fẹ́ fẹ́ bọ́lẹ̀ inú bẹ̀rù ni wọ́n wà ìyẹn ló jẹ́ kí wọ́n mọ ṣe nǹkan ṣe ìgbà tí wọ́n rí pé ara wọn balẹ̀ tán kí ló ṣẹlẹ̀ wọ́n padà síbi ẹbọ yẹn so anabi sallallahu alayhi wa sallam àtàwọn sábẹ́ wọ́n lè pé àwọn kan wọ́n ní ìkíláàsì ṣùgbọ́n wọ́n ṣe àṣìṣe látara wípé kí ni o bọ́lọ́run ti fẹ́ bánábì ti gbé kalẹ̀ kọ́ ni wọ́n tọ̀ eléyìí gangan ni ó yẹ kíyàn gbọ́yé so kò fi sábà kan tí ò ní sọ wọn lè pẹ́ ẹ máa bá nínú ọba Sheikh al tí wọ́n sọ̀rọ̀ in fact wọ́n sọ nípasẹ̀ ìkòtò ẹ máa wò ó nítorí ayé rẹ̀ ni pé Halabi wá sọ wípé Usama ó ní ìkìlá ṣùgbọ́n ó gbégbági ó gbígbági ó dé ṣàlàyé àwọn nǹkan tí ibi tó ti ní mistakes rẹ̀ kí ni wàhálà jẹ mọ́ kí ni wàhálà jẹ mọ́ òun ti pé ó mọ́ ń bá ẹnu jẹ́ pé ẹ̀tún fi kíní yẹn mú Ali Hasan al-Halabi kí lẹ̀ fi mú sí náà ẹ wá wò pé ah, Ali Hasan al ló wí yẹn náà bẹ́ẹ̀ ni òun ló wí kò dẹ̀ wí ní tí ò dáa ok nísìnyí ẹ̀yin ti gbà pé ní tí ò dáa ni àbí ṣèkọ̀ bí àtàwọn tí wọ́n ṣe wípé wọ́n gbà lọ́wọ́ wọn rè wọ́n gbà wípé ní tálábí ṣe yẹn kò bá mú tọ́yì àwa pé ẹni tó jẹ́ ọ̀gá tó jẹ́ ọ̀gá Usama gan tó ṣe pé òun náà ni olórí àwọn ahazabu tèmi ibi táwọn àwọn ẹlẹgbẹjẹgbẹ tí wọn mú ìròrí burúkú wọn ìròrí tekfir ìròrí bọmbìnì ìròrí gbogbo ẹyẹ ọdọ òun náà ní sẹyìn kòtò tiẹ lé jìtì òsàmọ lọ àwọn òsàmọ gba ti wọn látara tiẹ ni tí a mọ̀ pé sẹyìn kòtò bì yìí náà ní sheikh al Rabi' an-Nahawi al-Khalili fi ìkíláàsì wòye sẹyìn kòtò kí ẹsẹ̀ wọ́ọ̀sì ju òsàmọ lọ́wọ́ sheikh Rabi ń fi ìkíláàsì ròyìn ẹ̀ ìgbà tí sheikh Rabi ń fi ìkíláàsì ròyìn ẹ̀ ṣé ìgbà tí wọ́n ń àtàkì alábí àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ṣọ́ni ìgbà pípẹ́ àwọn ti fi ìkíláàsì ròyìn Sayyid Qutb yìí hada huwa al-manhaj al-intiqai ẹ̀rọ wá pé ibo ni ẹ má pa wọ́n sheikh àákàjáde àákàjáde fún yín. so torí pé àwọn nǹkan yìí ó nídìí ká ṣàlàyé kò ń ṣe nǹkan tó wùyàn kéèyàn mọ owó torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn mọ̀ ń pa ọ̀rọ̀ yìí tó ṣe wípé kódà kan wọ́n so ṣùgbọ́n gbà tí àwọn kan wò pé bóyá ẹ ẹ ń dìfẹ́ndì manhaju bátìlù ni alábí àgbákò ni ìkankan ni kí ni ò lè tó báyìí subhanallah kí lè ta fi wá gbé lè tó báyìí òun ni pé nígbà míì èèyàn mọ̀ wò pé kí ló wà ń jẹ ọ̀rọ̀ yìí gan ṣé nǹkan mi wà ń jẹ ọ̀rọ̀ yìí ni tẹ̀fì lé lórí ọ̀rọ̀ yìí tó báyìí Sheikh Rabi' ibn Hadi al-Madkhali hafizahu àwọn fúra wọn wọ́n fi ikhlas wọ́n fi ń ròyìn Sayyid Qutb ibẹ̀ mo fẹ́ sáyé wá jáde dákun mọ́ kíní ẹ e fẹ́ díjú bákan ni Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wọ́n ń sọ nínú síra tí wọ́n fi ṣe rọ́dù fún àbúrò wọ́n ní níbi síra wọn tó ń pè ní inqidadu ash-shuhab as-salafiyya ala awkari Adnan as-salafiyya at rada wọ́n ní wọ́n bá wọ̀ bọ̀ wọ́n ní. ثم قلت لينا مواصو هذا الرجل بأكوني نتي سيد قتل بإخلاصه بلو أنيا ريتو دا بلو إخلاصي تلون صوين شيخ ربيع ابن هادي المدخل هذا الرجل أكوني بإخلاصه وحبه للحق pẹ̀lú ìkìláṣẹ̀ tó ní àti ìfẹ́ tó ní sí òdodo tawassala ila annahu la budda ó padà arrive sọ wípé dandan ni kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ an yurabba shababu ala al-aqida pé kí wọ́n rí àwọn ọ̀dọ́ lórí àkídà tó lálàáfíà qabla kulli shay ṣáàdì gbogbo nǹkan tí wọ́n mọ̀ pé wọ́n sí wal akhlaq kí wọ́n rí wọn lórí ìwà gidi al-aqidatu sahiha wàlàkídàtú àsọ̀híhà wàlàkídàtú sọ̀híhà kọ́rí kọ́rí wọn lórí àkídà tó yanjú àti ìwà tó dáa wàkúùtù mo tún sọ́nu ọ̀rọ̀ mi tí mo ti sọ síwájú ìgbà rọ́jù ni pé ọkùnrin yìí àti sẹ́yìn kùtù bí húsni ni yàtì hì inṣàlá pẹ̀lú àníyàn rẹ̀ tó dáa yìí pẹ̀lú ògo ọlọ́run tàwásọ́lá ilá annal manhaja salafi ó padà ráìbù sí pé manhajú salafi huwa al manhajú wo náà ni mọ́nájì tó lálàáfíà alladhi yajibu an yu'khadha bihi ash-shabab èyí tó yẹ kọ́ mọ́ fi mọ́ àwọn ọ̀dọ́ wa an yutarabbaw alayhi wo náà ló yẹ kọ́ mọ́ fi tọ́ wọn. Sheikh Rabi ló sọ ilé ẹ ṣe fi mú wọn tí Sheikh Rabi gbàgbé káwọn ti sọ ni nígbà tí wọ́n gbàgbé yẹn ṣe wọ́n létí kọ́ ti wí ṣẹ̀fẹ̀ alábílẹ̀ lórí ọ̀rọ̀ pé iye Usama bin هذا هو المنهج الانتقائي هذا هو المنهج الانتقائي tẹ́ ẹ bá mọ̀ eléyìí ni àpèjúwe kejì tá a fún wa a tún fún wa láwọn àpèjú mi láwọn àpèjúwe mi nísìn tó pé àwọn kìíní pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ níbi ìjókòó tí mo ṣe lọ ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa wọn farabalẹ̀ àìmọ̀ kan dà wọ́n láàmú ìmọ̀ wáyìí tí ò nítumọ̀ ń dà wọ́n láàmú irọ́ pípa wa pọ̀ irọ́ pípa pọ̀ particularly àfa yìí ìyá àfa Abdulrasaq Ejigbo àfa yẹn ti mọ́ pa ọmọ àwọn èèyàn jù inshallah ti um, bá kírun tán àti òun kọ́ńtínú asalaamualeykum.